irú kí wàá ara àrá sọ́pa ọmọléèwé mẹ́ta lásìkò tí wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ títí di àsìkò yìí níròyìn ikú àwọn ọmọléèwé mẹ́ta tí àrá sọ́pa lójijì níjọba ìbílẹ̀ gúúsù ọ̀ká sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò táwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ìyẹn ss3 mẹ́sàn-án ọ̀hún kó ara wọn jọ sórí pápá iléèwé náà tí wọ́n ń gbá bọ́ọ̀lù níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì fún ìdíje kan tó fẹ́ wáyé ṣùgbọ́n bí wọ́n ṣe parí ìgbáradì ọ̀hún tán ni òjò bẹ̀rẹ̀ sí rọ̀ èyí tó sì fi yẹ káwọn akẹ́kọ̀ọ́ yìí máa lọ sílé ṣe ni àwọn kan nínú wọn tẹ̀síwájú láti gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nírọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí olùkọ́ wọn kan tó gbọ́ ariwo wọn ni wọ́n ló sáré lọ sórí pápá tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ọ̀hún tó sì bá àwọn ọmọkùnrin mẹ́sàn-án nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n ti ń pọ̀kàkà ikú ló bá fariwo bọnu pé káwọn èèyàn gba òun wọ́n gbé àwọn ọmọléèwé ọ̀hún dìgbàdìgbà lọ sílé ìwòsàn kan nílùú Ọ̀ká nípínlẹ̀ Anambra fún ìtọ́jú ṣùgbọ́n àwọn mẹ́ta kú nínú wọn nígbà tí ara mẹ́fà nínú wọn ti ń yá díẹ̀díẹ̀ àwọn aláṣẹ iléèwé ọ̀hún ni wọ́n ti pe mọ̀lẹ́bí àwọn ọmọ náà láti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wọn létí ọ̀kan lára àwọn olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ arábìnrin Hope Egu tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí níṣẹ̀lẹ̀ burúkú náà ṣẹ̀ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn abánikẹ́dùn sì ti ń dà lọ sí ilé ìwòsàn láti lọ kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Chukwudi Okani tó jẹ́ ọ̀kan lára àwọn onímọ̀ nípa ìwòsàn ara nílé ìwòsàn olùkọ́ni fásitì Ojukwu nílùú Ọ̀ká sọ pé kí àrá pààyàn kì í ṣe pé láti ọwọ́ èèyàn kan ló ti wá àmúwá Ọlọ́run ni ó rọ gbogbo àwọn èèyàn ìlú náà kí wọ́n gbé oògùn àrà sínú ilé kówá wọn èyí tí kò ní jẹ́ kí àrà máa sán wọlé tí yóò sì máa gba agbára iná àrà ọ̀hún. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́